àwíyé wa fún ti ọjọ́ òní òun náà lẹsẹ̀ gbọ́tàn a sì ń sọ̀rọ̀ lórí ààwẹ̀ pàtàkì ààwẹ̀ lórí ìlera àgọ́ ara wa ṣe mọ̀ wípé lábala èso láti fẹ́ wọ̀ yìí ṣùgbọ́n ká tó wá wọnú abala èso yẹn sùnsùn a ṣe sọ̀rọ̀ lórí bí ààwẹ̀ ṣe ṣe pàtàkì tó lórí àwọn ẹ̀yà ara wa torí pọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bí wọ́n ti ń gbàwẹ̀ àgọ́ ara òun lè ń fún ní ìṣẹ́ṣe dókítà mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú lórí pàtàkì kéèyàn máa gbàwẹ̀ fún àlàáfíà ara rẹ̀. alákọ̀ọ́ ni pé irú ẹni tó yẹ pé ó ń ṣe àwọn àìsàn tá à ń pè ní cancer. tàbí ẹni tó ń lérò yìí pé ah mi ì fẹ́ jẹ́ kí àìsàn ọ wọlé sí i lára tàbí ẹni tó ń wòye pé ah mi ì fẹ́ máa di ogún ẹ̀ kankan náà kí n wá kára mi ọkàn já wọlé bì ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látàlá ọ̀kọ́ nígbà tí ara bá ti kúrò di pé toxin ti remove ẹ eh, autophagy ó ti take take play process so ara ti wà detoxify so sẹ́ẹ̀lì ti ráàyè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ sẹ́ẹ̀lì ẹ̀ kò ní máa ṣe kí ni kò ní máa di tọ́jú pé láàrin oṣù mẹ́rin yóò wá di pé yóò wá weak tàbí yóò gbà bọ̀dì kẹ́ bá a sì ti mọ̀ pé n tá à ń pè ní tó ń di malignant cancer òun náà ni pé n tó ń jẹ́ sẹ́ẹ̀lì kò lo ó lò ju iye tó yẹ kó lò láyé ìgbà tó wá lò jù lọ yẹ ó ti di sẹ́ẹ̀lì kì sẹ́ẹ̀lì so sẹ́ẹ̀lì yẹ ti di cancerous cell so irú sẹ́ẹ̀lì yẹ tó yẹ pé nǹkan kò wulẹ̀ disturb ẹ̀ mọ́ ó ti di pé àwọn nǹkan tó jẹ́ nǹkan ń jẹ́ cancer kò ní máa ṣẹlẹ̀ kò ní máa ṣẹlẹ̀ sí pàápàá jùlọ ẹni tó ń lérò yìí pé ah àìsàn ti wá pọ̀ jù tẹ bá dé lé ìlera ilé ìlera mi eh, eh, cancer ni eh, cancer of breast ni pàápàá jùlọ cancer of breast jẹjẹrẹ ọmú ó dáa fún irú ẹni tó pé ó lè máa gbààwẹ̀ tàbí tó pé ó ń gbààwẹ̀ lọ́wọ́ ló fi jẹ́ pé nígbà míì irú ẹni tó ní cancer a máa ń sọ pé full fasting irú ẹni bẹ́ẹ̀ ní ìdẹ pàápàá jùlọ àwọn oògùn tí wọ́n máa lò láàyè kọ̀ọ̀kan tó bá ti gba àwẹ̀ tán oògùn tí ó lò lélẹ̀ o èso tí ó lò lélẹ̀ o tó bá ti ṣe gbé ẹ̀ tán ó tún bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé bọ́dì yẹn yóò release toxin ara rẹ̀ yóò wà sí kíni yóò wà alkaline so irú ẹni bẹ́ẹ̀ yóò wà máa recover bí ó ṣe expect pàápàá jùlọ ẹni tó wọ́n pé yá òun ò fẹ́ jẹ́ kí ara òun ó dogbó bọ̀rọ̀ hmm. òun fẹ́ máa look youthful right? so irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe kíni nígbà tó pé toxin ti ó ti ń detoxify rẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ in tá à ń pè ní oxidai antioxidai ti ń ṣẹlẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ ara rẹ̀ máa kí ni ara rẹ̀ máa máa jọ̀lọ̀ bẹ́ẹ̀ ni irun ẹ̀ ó máa máa kí ni ó máa look better hmm. irú ẹni bẹ́ẹ̀ in tó ń jẹ́ pé radical kò ní máa ṣẹlẹ̀ àárọ̀ máa hun jọ so ní táyìn tí ó yẹ kó tí ì rún jọ ifun tó táyìn tó yẹ kó rún jọ gan tó pé ó ń fi táyìn díẹ̀ gbáwẹ̀ ó ń fàsìkò máa jẹ oúnjẹ oúnjẹ tó wà máa jẹ náà sọ ń ṣàkíyèsí ẹ hmm. ó ṣe pàtàkì kéṣù hmm. ọ̀pọ̀ ní oúnjẹ. bẹ́ẹ̀ ni tíyàn bá ń gbàwẹ̀ èèyàn máa rí wípé ní àkókò yẹn ara ẹ máa jọ lọ ẹni ò ní tètè di ara ò ní tètè hun jọ kò ní tètè gbó bó ṣe yẹ kó èyí tí owó tó wá jẹ́ kí n tún máa rò pé àbí oúnjẹ tá à ń jẹ gan ló máa ń fẹ́ jẹ́ kí èèyàn tètè máa gbó ni torí pé lásìkò tí èèyàn bá ṣe ara ẹ̀ ara máa ń jọ̀lọ̀ nígbà náà hmm ẹ kú àtótónu dókítà wa wọ́n ti wọ́n sọ wípé àwẹ̀ dára fún àgọ́ ara wa yìí ní ọ̀nà tó pọ̀ ó lè mú kí ọ̀rá ara wa kó lẹ́ni tí ọ̀rá bá ti pọ̀jù nínú àgọ́ rẹ̀ àsìkò tí ò bá jẹun bẹ́ẹ̀ ni bad cholesterol àsìkò tí ò bá jẹun ọ̀rá yẹn á yọ torí pé ìmí ò máa wọlé sínú àgọ́ ara ẹni tó sì máa bà pé ẹni tó bá sanra lásán jù ìgbà yẹn gan-an máa ń bá wọn ṣe bí àwẹ̀ ti wá dáa tó ṣe pàtàkì fún ìlera yìí kí wá ní ipa tí àwẹ̀ tún lè ní bá a bá gbà á lágbàjù fún ẹ̀yà tó wà ní inú wa. pàápàá jùlọ ẹni tó bá jẹ́ pé ó ti ní nǹkan tá à ń pè ní low sugar. ẹni tí ṣúgà ara rẹ̀ ò bá tó bó ti yẹ kó tó nù àgọ́ ara. so irú ẹni bẹ́ẹ̀ kọ́ dẹ̀ mọ status ara rẹ̀ pé àwẹ̀ mọ̀ ń gbà lọ yìí o àwọn èso kan báyìí mo gbọ́dọ̀ máa jẹ tí mo bá ti fẹ́ break pàápàá jùlọ èso tó bá ní ṣúgà nù gan-an so irú ẹni bẹ́ẹ̀ tí ó wá ṣàkíyèsí ara rẹ̀ tó bá ń gbààwẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ọmọ sí kíni òye ọmọ ọkọ̀ so òye ọ̀dẹ̀ máa jẹ́ àkóbá fara rẹ̀ pàápàá jùlọ ẹni tó wá fẹ́ take risk so ó ti ń complain ọgbẹ́ inú ọjọ́ pípẹ́ so wọ́n wá ní ah àwẹ̀ ọdún mo gbọ́dọ̀ bá wọn gbà ni. àjọ máa gbà tán. ọlọ́run sì kò ní lára o. àjọ máa gbà tán. àjọ máa gbà tán ni mhm. irú ẹ̀ níbẹ̀ tó wá kò sí so Helicobacter pylori yóò wà ráyè ṣiṣẹ́ dáadáa so yóò wá kóná sí i so ó tó gba wákàtí mẹ́ta yóò ti máa lọ́nu mọ́lẹ̀ so ló yẹ pé irú ẹni bẹ́ẹ̀ so ọmọ gbọ́dọ̀ ṣọṣe wọ́n gbọ́dọ̀ ṣọṣe kì í ṣe pé wọn ò lè gbà á nítorí ara wọn ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣọṣe. ẹlòmíì ò lè gbà ẹlòmíì ò lè gbà kó gbọ́dọ̀ gbà ẹlòmíì lè ṣọṣe àwọn tó wá lè ṣọṣe ẹ kéré gan ẹni tí ò gbọ́dọ̀ gbà lọ́pọ̀ jù. ní ẹni tó bá ní ọgbẹ́ inú. ọgbẹ́ inú so ló fi jẹ́ pé tí ó bá lóògùn kankan tó wá pé àsọkọ́kọ̀ máa jẹun ni so kò ní fìlè symptoms ọgbẹ́ inú hmm. ṣùgbọ́n tó wọ́n fi lè tẹ̀ra fóúnjẹ́lẹ̀ ní bóyá bí wákàtí kan méjì báyìí yóò yóò gbéra sọ ni. irú ẹni báyìí àkàkú wá jẹun jó lè máa jèso nìkan. ẹ ọ máa ọ máa ní. oògùn sọ pé fruit fasting. ẹ ọ máa ní ibi tó ti máa accept ẹ bóyá culturally tàbí health wise ìní wọn sọ pé àwẹ̀ tọ́gbọ̀rọ̀ wọn gbanú kò ní jẹ́ religion wise torí wọn ò sì náà accept so wàá jẹ́ pé èso tí ọ̀dẹ̀ máa jẹ náà ọgbọ́rọ̀ ìjì sọ̀rọ̀ pé kò ní máa kó ìnira bá ìta ń pè ní ọgbẹ́ inú náà. gbọ́dọ̀ jẹ́lẹ̀ tó máa tako ìlera. ẹ ọwọ́ àmọ́ ọ̀sán nìsín ó wá ní ọmọ ọlọ́gbẹ́ inú ni àṣà ọ̀sán ló kàn fẹ́ máa mu so ó tún kó bá a sí. yàtọ̀ sí yẹn kí tún ni ipa tí àwẹ̀ tún lè kó lára lára èèyàn tó bá ti pọ̀ jù. ẹ alákọ̀ọ́ ni pé irú ẹni tí ó bá gba àwẹ̀ náà tó bá jẹ́ pé arúgbó ni arúgbó tó ń gba àwẹ̀ tó pé ara rẹ̀ ọ̀gbá láti gba àwẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ so ó lè kó bá débi yí pé kí oríṣiríṣi àwọn àìsàn jáde lára rẹ̀ hmm. tó yẹ pé irú ẹni bẹ́ẹ̀ so tó ti darúgbó kò gbọ́rọ̀ débi ààwẹ̀ so wọ́n dẹ̀ ní àwọn arúgbó tá à ń wí náà sọ pé àwọn náà ti mọ̀ pé àìsàn kan ti ń jáde lára òun hmm. ẹ tàbí ẹni tó yẹ pé ó wulẹ̀ kó ó wulẹ̀ láàrẹ̀ kan ó láàrẹ̀ kan lára ni gẹ́gẹ́ bí ọ̀sà tá a sọ hmm. tàbí àwọn àìsàn mi tó pé kò lè débi oúnjẹ ẹ wo irú àìsàn Parkinson nìsín kọ́wọ́ máa gbọ̀n kọ́wọ́ máa gbọ̀n gẹ́sẹ̀ máa gbọ̀n. so irú ẹ níbẹ̀ tí ó bá jẹ àwọn oúnjẹ kan láàrin ìgbà yẹn yóò ṣe àkóbá tí ó pọ̀. Hmm, èyí tó túmọ̀ sí wípé bí àwẹ̀ ti dára tó fún àgọ́ ara ó tún ní ipa tiẹ̀ ní ṣókí ká tó wá wọ inú abala èso lọ sàn-sàn ẹ bá mi fún àwọn ará ilé lámọ̀ràn lórí ìlera ara wọn pàtàkì jùlọ ní àsìkò àwẹ̀ tá a wà yìí. aláǹkan ni pé. Pe mo dúpẹ́ tí ẹ̀ ń wò lásìkò pàápàá jù lójú tó ń wò wá ò ní pé ìwọ̀n bá láàlè sọ fún ara wa bọ̀ báwa làwọn náà sì máa ronú lórí pé kí ni a fẹ́ máa jẹ kí la fẹ́ máa mu pàápàá jùlọ táàrẹ̀ bá lọ tán gan báwo làwọn sí náà sì máa gbìyànjú láti máa gbà àwẹ̀ láàyè kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá sì ẹ̀ gbàwẹ̀ nítorí Ọlọ́run ẹ̀ gbàwẹ̀ nítorí ara yín ó ṣe pàtàkì ó ṣe kókó ká dẹ̀ máa wò kí la gbọ́dọ̀ fi sẹ́nu wa é wá ṣe ẹnìkan ní tá à ń pè ní interval fasting náà ó ṣe pàtàkì fún wa ká má rèyè ká jẹ ká má rùn ká jẹ ká fún ó kéré jù inú gbọ́rọ̀ wà ní òfìfo láàrin wákàtí méjì láì kan nǹkan kan hmm. pé e dórí omi. Hmm. tá a gbọ́dọ̀ mú mi gan tá a gbọ́dọ̀ mú mi gan láàrin wákàtí méjì á kí insulin pancreas gbogbo àwọn nǹkan yẹn kí wọ́n ó sinmi káwọn náà sí kíni káwọn náà ó rìláàsì fún sẹ́mi ìwọ hmm. náà tó bá ṣiṣẹ́ bí iléeṣẹ́ ọmọ ní bírèkì náà bákan náà so ọkọ̀ tó bá náà pé ọwà fún kan ẹmu nǹkan tó máa ń ṣẹlẹ̀ ẹsẹ̀ máa ju ọ́ ilẹ̀ ẹ máa change àwọn kan lára rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ tó pé olò lẹ́nì ọ̀dọ̀ ọ̀la ó fún ní ìsinmi ẹ rí bí ó ṣe pẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà sọ pé bọ́yọ́ lọ ń kọ seventy years fún ẹ láti padà ni mọ́ ṣàìsàn láti fifty years hmm. torí kò lọ fọ ara ẹ fa àìsàn tó ń fà tó ń kọ́ntínú. látàrí oúnjẹ oúnjẹ oúnjẹ látàrí ìmukúmu tó ń mu náà àti ìfàsímú tó ń fà ẹlòmíì kò lè mọ̀ mẹ́wàá gbọ́dọ̀ pẹ̀lú ojúmọ́ so blood stream yẹn ti wà ó ti wà polluted so nǹkan ti ṣe blood ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn àìsàn ló máa ń ah. generate ẹ rí so mo ti rí ẹlòmíràn lélẹ̀ ọgbọ́rọ̀ mo create ọtí kan tán níbi tó jókòó sí so ẹ wá wo bí calories máa pọ̀ jù lára rẹ̀ ṣúgà kálórì gbogbo ẹ̀. gbogbo àwọn kan yẹn ló máa palẹ̀ ló fi jẹ́ pé ó ṣe kókó ó ṣe pàtàkì ntàbà jẹ sẹ́nu káwò ọ̀kànjọ́ àwọn ṣẹlòmíì náà pé ah mo gbọ́dọ̀ jẹ́mi tí wọ́n ń jẹ ntọ́dẹ wọn náà ń jẹ bọ́dì rẹ̀ gbọ́dọ̀ bá jẹ mú àmọ́ tí ìsìkẹ́ ìsìkọ́ tó pé ó ọ̀sà ni ó ní ah mọ̀ dé tó bá ti ń tìrìtì ọ̀sà yẹn lọ mọ̀ dé bí oúnjẹ yìí o ojú kò kúrò yìí ah, náà ni nǹkan. mo kàn fẹ́ fat mo láì mo kàn láìka láti kékeré ni ọdẹ dè bẹ́ẹ̀ ó wá again ní time tó sì ń treat ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́mẹ̀sọ fẹ́ lómi ọ wà nínú eh, ẹlòmíì tó pé ah, eh, bóyá àìsàn tá à ń pè ní ìtọ̀ ṣúgà àti títì ẹ̀tàn lọ́ba lọ bá elétò ìlera nílùú èyìnbó ni lọ́ba ní mọ́ gbàgbọ́ yìí o sọ pé ṣúgà rẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìwà nọ́mà ni o ọ̀sẹ̀ regulate ni o ẹjọ́ tá ni ọba máa gbàwẹ̀ tí ìbá ṣe tó wá ní pírọ́lẹ́mù ṣúgà tó háì tẹ́lẹ̀ hmm. so ẹni tó yẹ kó máa gbàwẹ̀ nìyẹn. ẹlòmíín náà mọ àwọn tó yẹ kí wọ́n lọ bá àwọn quack báwọn olóyìnbó ṣe máa ń sọ àwọn ọkọ torí ó ní ìpè kan tí mo gba ìpè kan ní ọ̀sẹ̀ tó kọjá gan lẹ́yìn tí mo parí ètò tá a ṣe tán lọ́sẹ̀ tó kọjá ó níyàn kan tó pè mí náà àwọn tí wọ́n lọ ń bá àwọn tí wọ́n ń fún wọn lámọ̀ràn gan àwọn tó tún fẹ́ máa tako àlàáfíà ara wọn mo dẹ̀ yá sọ fún wọn torí ọlọ́run ni mo fi bẹ̀yìn ẹ tètè gba ilé ìwòsàn lọ ẹ jẹ́ kí dókítà tó kójú òṣùwọ̀n tó mọṣẹ́ tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ kí wọ́n ètè sọ pé nǹkan báyìí nìkan ṣe ẹni yẹn sọ fún pé kó má ṣe àyẹ̀wò mo fi ọlọ́run bá bẹ̀yìn ẹ lọ ṣe àyẹ̀wò ara yín káwọn dókítà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín ọlọ́run á fún wọn ní àlàáfíà gbogbo ẹni tó sì wà lórí àlàáfíà tó wà lórí àìlera kan àbómi lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà wípé lásìkò tá a wà yìí ọ lásìkò tá a wà yìí ọlọ́run á dáwọ́lé yín àlàáfíà ara yín á padà sípò ní báyìí jẹ́ ká wọ abala èso èso tá a máa sọ̀rọ̀ lé lórí lẹ́ni òun náà ni a pè ní watermelon watermelon ó jẹ́ èso tó gbajúgbajà kò ń ṣèso tí èèyàn ò mọ̀ a máa ń rí i láyìíká wa ṣùgbọ́n ẹlòmíì ò mọ bó ṣe ṣe pàtàkì tó ẹlòmíì à ní òròjú máa ń ṣe òun àti gé kóun ṣẹ̀ṣẹ̀ máa kún kúnnukùnú kóun tó jẹ́ ẹlòmíì à ní àti máa yọ kóró òun ẹ̀yẹn gan wàhálà ní fóun ṣẹ́rí tẹ́ ẹ̀ bá jẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ̀ ń pàdánù dókítà kí ni watermelon irú èso wo ni watermelon. àwọn èso tó pé ó ti di gbajúgbajà ní ìsìn ni tọkùtẹ wá sọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ kékeré gan mo fẹ́ watermelon bẹ́ẹ̀ni so ọ jẹ́ ìjò tó pé atúnúgbọ́tọ́ pé àwọn èèyàn ń patronize ẹ̀ dáadáa so kò dàbí àwọn èso mi tó pé ẹlòmíì ò sì ẹ̀fẹ́ rí i pé wọ́n ń bàjẹ́ lórí onígbàgàn so ọ jẹ́ èso tó pé ní ẹ bá wò dáadáa ẹ máa rí pé ọkọ̀ contain tá à ń pè ní ninety two percent water tó pé ara máa níìdì tó dẹ̀ pé ọmọ ń ṣe okun bákan náà ó sì ní nǹkan tá à ń pè ní vitamin B so vitamin A vitamin C vitamin B two vitamin B five and vitamin B six ó tún wá ní àwọn èròjà táwọn pè ní mineral bíi potassium magnesium tó yẹ pé ara nídìí ẹ̀ ní òrèkóòrè hmm. so ló yẹ pé àwọn nǹkan yìí ló yẹ pé wọ́n ní àǹfààní tó pọ̀ gan-an pàápàá jùlọ tí ìbá ń fìlè pé òògbẹ́ ń gbé òun tàbí irú ẹni táwọn pé òyì kọ́ nìyí òyì ẹni tó yìí bá ń kọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ní ìdààmú èso yìí ní ìgbà náà tó pé bọ́dì ẹ̀ máa metabolize so ọ máa wà ní normal position pàápàá jùlọ ohun tó ní í ṣe pẹ̀lú wípé arúgbó kó tó di pé èèyàn darúgbó tó wá ń mú tó ń mú irú pé ojú máa fọ́ torí pé ó ní àwọn ẹ̀yà lára tó pé ọmọ mẹ́ǹtẹ́n ojú náà ọmọ mẹ́ǹtẹ́n ojú náà bí àwọn èso kọ̀ọ̀kan nínú àwọn èso tá máa ń tó pé kèké jẹ́ kójú wà blindness bákan náà ìmọ̀ mójútó irun wa àti ẹran ara wa ọmọ mójútó pàápàá jùlọ àwọn àìsàn tí mẹ́nu bà látàtàárọ̀ lórí pátá ń pè ní cholesterol heart problem ọmọ ń lo calories because òun gangan ó ní low eh, low calorie lára low eh, calorie lára calorie lára tó pé plus forty two ní calorie ẹ̀. so ó kéré gan so tó pé òun àwọn èròjà yòókù wá sí kí ni wọ́n máa ń balance àwọn system ara débi pé àwọn ọ̀rá ara wọ́n ń reduce cholesterol level wọ́n máa ń reduce ẹ̀ tó láti wà ní normal range so pàápàá jùlọ ẹni tó ní í ṣe pẹ̀lú wípé wípé ó sì ń rí kọfà lórí àwọn àìsàn kan ṣáìsàn kan tó pé ẹbí irú ẹni tó ní typhoid nísìn ẹ̀pọ̀ sì ń recover ni so irú ẹni bẹ́ẹ̀ ó nídìí àwọn èso yìí láti lè jẹ́ kí àwọn èròjà tá à ń sọ yìí nípa magnesium hmm. potassium láti jẹ́ kó balance lára rẹ̀ hmm. so ó ṣe kókó ó ṣe pàtàkì ká máa mú lóòrèkóòrè. bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún ní dietary fibre. òun náà là ń sọ pé dietary fibre dietary fibre and water combination rẹ̀ ó máa mú eh, digestive process wà easier fún un so fáìbà abẹ̀ náà wọ́n máa ṣe kí ni lọ́ máa jẹ́ kó rọrùn fún láti lè ṣe lọ sí ìgbọ̀nsẹ̀ dáadáa hmm. so ó ṣe pàtàkì fún. bẹ́ẹ̀ ló ní iron ẹ ti mọ̀ pé ètò tó bá ní iron ẹ̀jẹ̀ wọ́n sọ pé vitamin b one b five b six ẹ̀jẹ̀ ní ìtumọ̀ ẹ̀ má jẹ́ n gbàgbé ká tó lọ mo fẹ́ ẹni kí n ṣàlàyé àwọn kan fún àwọn ará ilé ẹ̀kan. bẹ́ẹ̀ ní ṣókí ni o torí àkókò ti kó wa máa fọmọra. torí pé irú ẹni tó máa ń ní eh, low blood sugar eh, low blood bẹ́ẹ̀ ẹlòmíì máa nígbà gbogbo kò sí ó sì jẹun. àwọn èso mẹ́ta kan àtọ́ pé ẹ lè lọ̀pọ̀ kẹ́ ẹ fújúṣe ara ẹ̀ dànù kẹ́ ẹ fújúṣe jáde cucumber carrot and and uh, bit, eh, beetroot. Hmm. mẹ́tẹ̀ẹ̀ta yẹ ká lọ ká wá fún jáde beetroot ó contain a lot of blood so bẹ́ẹ̀ náà ni carrot náà àti watermelon ó ní àwọn nǹkan tó combination mẹ́tẹ̀ẹ̀ta yẹ ó dáa fún ẹ tó yẹ pé bóyọ́sẹ̀ bímọ tán ni tàbí ó ní ẹ̀jẹ̀ tó lọ sílẹ̀. ẹni tó máa ń sábà ṣàròyé ẹ̀jẹ̀ òtó ẹ̀jẹ̀ òtó ẹ̀jẹ̀ òtó tó dẹ̀ ń kọ sí. ẹ ṣeun dókítà wa bá fẹ́ kàn sí lórí ìtàkùn ayélujára bó lọ ti lè kàn sí. ẹ tá a bá lọ sí orí facebook wa ẹ kàn kọ dr aspeb d-r-a-s-b-e-s e aspeb. instagram náà instagram wa náà bẹ́ẹ̀ dr aspeb ẹ máa rí wa níbẹ̀ hmm. ẹ ṣeun lórí Orísun àti Orísun TV náà ní lórí gbogbo ìtàkùn ayélujára Sekinat Ọláìdé Rájí lórí Facebook Sekinat Ọláìdé har lórí Instagram gbogbo ohun tẹ bá ní ẹ fi ránṣẹ́ sí mi ní àtẹ̀jíṣẹ́ zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine gbogbo ìpolówó ọjà tẹ ẹ ní ẹ gbé wá sórí ìlera lọ́rọ̀ torí mo mọ̀ wípé gbogbo ohun tẹ ẹ bá ti polówó lórí ètò yìí alúbáríkà Ọlọ́run ọba ó máa máa bá yín lọ ni títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó mú àkọ́tún ètò ìlera lọ́rọ̀ wá fún yín ilé òní lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ á dẹ̀ wá lọ́rùn àti wípé àdúrà mi ni pé ẹ̀mí àṣìkà àwẹ̀ tá à ń gbà yìí lágbára ọlọ́run ó dàbọ̀.